anibi si amimu amimumi ni kpakpo ọjọ́lì ká kàúnẹ̀ yá yíwá ní mọ̀tẹ́sìr kún fa àǹzir ọ̀rọ̀bọ́ka fakabir wàtíyá baka fatahir ayẹlẹ́mú gbádàá وليلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا amukola koyoto dani bi odu ide sukolo gire ide odu do o ma jada odo me tata وجوا كمواتني وأنذر عشيرتك الأقربين ونبي دفتني أمي وانا نانني وازي إيه وازي لا أولئك تكلما بيها سريتي الأقر عشيرتك أمي وانا نانني الأقربين بارك وذلك أما يقوى قنودوين واقفض جناحك لمن اتبعك من المؤمنين كائدة عظيمة ويشغل يا محمد قبل أن يدوك يا دورو أن دوك يا غونر خفض الجناح للمتبعين لك من المؤمنين إيه ekpe karịa nị eyẹ kọlọ mẹ kí ṣe é lo àgbàdo ọlá mẹ amẹkùnrin sàmì mú mi ni ike ìgbésẹ tani dágbóngó gbé rẹ ni ìgbésẹ sàmì mú mi ni gbọlá tẹlẹ jàpùmọ ní ọkọ ọjọ gbogbo ọjọ kama níbi yẹn واخبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا أما يدوي أدوم واقف يقلب مني كما يدوي يواني nana utoba yaga yegida yebi suratu abina kaf allah yeni wasbir nafsaka wa nibi yakimanya dodungola wefa ki yakedo yidama ma alladhina yad'una rabbahum abuki achewu mbuki arudu bojo makma kwa dojo mabila godati wal ashiye egborudu kwebane ẹwọn tó kọjọ sí nìyí makoko jẹun ma ja na ṣètò bí o gbọlẹ mi kẹ pàrẹ ya na ń gbọlẹ ẹdọlà gbọlẹ tí a ti dojí dama pama ayé lẹ akademi ke dojí dama pama mú mi ní kó tó ayé ká dojí ma bá yọ ya tẹun yà ká yé yẹ ni wá fi jẹna ṣáká mi káwé do wa nẹ ika pàrẹ ya nẹ wọlọwẹ wúlọ. مبومنا وجاني فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وانقذوا كان بيقولوا yẹni pé pé yóò ní ìhànjọ́ kọjọ́ náà kí a tó kẹrẹ bá mi mú mi ní abọ́jọ́ rí tàkì wà níbi lẹ́ntàlẹ́hùn ìwòwà níbi tàwà ahúnmá ìfẹ́lùwọ̀bọ̀ ahúnmá ẹ́ wọ̀lẹ̀kúntà fẹ́wọ̀n ṣẹ́nà ẹ̀dẹ̀ gbítẹ̀ẹ́nà kì máa dọ̀là bán kí àjẹ́nà adéjú pọ̀làbùn ọ̀gọ́lé wọ̀lẹ̀kọ́lẹ̀bì ẹ̀nà ẹ̀dẹ̀ gbítẹ̀ kánwárgẹ́mì iye ìwọ̀bọ̀kọ̀tí ẹ̀ẹ̀kì gbáyẹ̀ albarkankan kabo ẹ̀tẹ́

igida ya wa ka shabo ka dubi anibi wa sallallahu alaihi wasallam ka liba nibi emu de na to ko yo mu ne ko yo ga ne we eh emu de na ke to la no bo e kuma ni ke le bo e to la no ma ke ni ne kuma ne kuma te en kuma ne kuma chi bo e kuma de chi to la no ma ìgbìdẹ̀ àwọn ayá ìjú ká gbọ́gbìdẹ̀ ọ̀nà yìí yà tẹ́ wọn lè mọ́ tó kọ́ wọn dẹ̀ bí mo akọ̀lẹ̀ yọ ní ọ̀gá ní kí bòjì máa mẹ́nà yà tẹ́ ẹnì ọ̀gá ní kí bòjì máa mẹ́nà yà tẹ́ bẹ́ẹ̀ni òjì ẹnà kí bòjì máa mẹ́nà mgbe máa lé òjì rẹ mgbe máa kó máa yẹn rẹ. ẹnẹ ọ̀gánì ẹnẹ ọ̀gánì máa kà ń kí yóò yá ni ọmọ akọ́jẹ́ máa kà ń kí yóò yá ni mọ́ wọn nẹ̀yìn abẹ́kọ́ nẹ̀yìn máa kà ń bàtí dàkúrú ipá àmọ́tọ́ yìí ẹnẹ máa tó kọ́ ń tọ̀ kọ́kọ́ àmọ́ ayé làmọ́ fi tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn gbogbo ọjọ́ kọ̀ọ̀lá àmì náà tọ́gbà lẹ́nu àbúrò ọjọ́ kí máa nà rẹ́jọ́ tó ń wá. حفظ الجناح ìyàwó ìkùrán gbò múlẹ̀ ọjọ́ kòkòrò ọ̀nàkùnà lè pátápà yìí ìyẹ́ rí ayẹ̀kọ̀wúyọ́ rẹ̀ta ayẹ̀kọ̀wúyọ́ mẹ́lẹ̀ fẹ́sọ́rọ̀ tẹ̀lẹ̀ sọ́rọ̀ yẹn wà pẹ́tìlẹ̀ ọ̀má jana hazulli wọ́n pẹ́tìlẹ̀ ọ̀má من وقل الرحمة وقل رب ارحمهما لهما جناها قل من الرحمة من الرحمة من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا حفظ الجناح

ika eke mọ́lé wọnú gbogbo wọn kàkẹ́ sẹ̀lẹ̀ dún náà tẹ́bi yẹ tó dẹ́hùn mínà rọ̀hámẹ́tì yíyí omi ma kẹ́ẹ̀lì kẹgbà iná máa gbèdẹ̀ ẹ̀tẹ̀ ma kẹ́ẹ̀ ṣùdúmí ọlọ́mọ ọmọ abdul jana àwọn ọjọ́ yìí zùdẹ̀ ẹ̀kùn náà ti náà tàfà yìí abdul jana àkọjú àkọ́mọ́ kìíní ìmáàní kìí ti náà tàfà yìí òkìrẹ́yìí òun rẹ́wọ̀n ojú àká níbi kìkì náà àbókèmí ìmá nìdó tó dẹ́ bókè adé ìmá náà lè bó ẹ̀rùn ẹ̀yìn kíríkì bókè adé ìmá nìyẹn bá ìdókọ̀kẹ́dà ẹ̀kọ́lé pàmáyàn tó dó gbé lẹ́nà máa támà mànàmọ́ na mà nẹ́kàdọ́mọ̀ ìnínà nìyẹn ọdún nẹ́nẹ́kì anọ gbogbo ọdọ́ méjì nẹ́nẹ́kì anọ gbogbo ọdọ́ ìdí ìṣèkéde máa ń ní yín lẹ àbẹ́kì nọ́nà yín ìyá ìṣèkéde máa ń mọ̀ ní yín ìwé lẹ́nu àkàdẹ́kẹ̀ o ṣùgbẹ́kì nọ́nà yín ọ̀nà yín àrùn òru mú bẹ́ẹ̀lá ìyá ìṣèkéde máa tó kòló yọ ọ̀nà yín máa tá ìṣèkéde máa olùṣẹ́wọ́n máa kókò wọn ní yín kókò kékeré pírẹ́sì. ibi ibi ibi ibi, hankele hankele nadhani ku habdu aljanah kirei almajiri jajegone ima mamamamamamama ngube borkece habdu aljanahi ngone ima mabuyima mamone ima kumane gogo mamugugu anibidoma alẹ́ ọ̀gá làbẹ̀ ká yọ̀ mẹ́lẹ̀ bẹ́ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ bòjú máa mọ́ nẹ̀yìn wọn nẹ̀yìn lẹ̀ ọ́ nẹ̀yìn lẹ̀ ló yá kùmà déèdì gẹ̀ẹ́sì àwọn ọ̀wọ́ ṣe ya lo ṣe amma ya rere yi ko ma madini ni ona yi ko yo me lo la ya yi ma o ye ko amma bo ala de mi shugo ya ka ma ye ko ni so la ni do le afi de ma ma le ko ti ke lu chama no mo to de o to du tane tane ba ma cha dini fi gbele fi ko gbogbo ya mi na

amákè àmọ́ nìyí ò kọ́ ẹ̀mọ̀ àwọn rẹ̀ wọ́n kọ́ fún jẹ́nà àkà límẹ̀ni tẹ̀bẹ́ àkà mìnirinu mìnín ní káwẹ̀ dọ́wánì mú gbókè alẹ́bẹ̀fẹ́ yàmí mú mìíní anídìyà muhammadu sallallahu alayhi wa alihi wa sallam to dele wa likidai ami sahabin mo ma ko seun yo wewu de máa ṣọ̀gá níbi àtẹ́ra ní gbogbo ìyàyìn gbé ma àníbi máa lè máa mẹ́jẹ́ lè fi wọn àníbi àgbọ̀kù máa yí ìlẹ̀kùnmá máa wá níkè àìlẹ̀kùnmá tẹ́tẹ́lẹ́ náà yí níkè àmá àtàkà níbi ńlá tí nínú rẹ́lẹ́ ìṣàlùkù bọ́lẹ̀ di gẹ̀ẹ́kẹ́ àwọn máa pálílẹ̀ ohun tó máa pariwo lẹ́nà márùn-ún lọ́wọ́ tó lá níbi márùn-ún àti nínú ma pìtìpìtì abẹ́nà tọ́gbádùkọ̀tì àdẹ́ngà mọ́mọ́ òbídẹ́ abẹ́kì dúbì yìí àti ma pọ́nà yìí ma tó mọ̀ ní dídọ́mọ́ ní tẹ́lẹ̀ wọ̀ àtọ́ àtẹ̀mídẹ́ náà kọ̀ pa tọ́gbẹ́lẹ̀ wọn ni òkè bọ́n yíwọ́ má wà tó jẹ̀nà haka lẹ́mẹ̀ni tẹ̀fẹ́ àká mínà lùmọ̀mìnì fẹ́bìtì bìnà kọ́ìṣì sáàbìtú ìbìnà kọ́ì àníbi ilé mẹ́jẹ́lì sí wọn òun àníbi ẹ̀láàbí ọmọ alẹ́ sáàbìtú bùnà kọ́ì sí ní òun fìdẹ́ mẹ́kọ̀lá wọn ìgbọ́n òun àkọ̀lá wọn níbi kó mú dàtà sí láíláíláíláíláí mẹ́nà ya rasulula kó ika ya wọn kàkí mẹ́dọ̀mùdágó tí ọmọ ẹ̀kọ̀lá wọn níbi àbẹ̀ká mẹ́mẹ́jùgbọ́ níbi akọ̀lá mẹ́dọ̀mùdágó wọn lọ́mẹ́nú

ukula uko kidamamini kana sokwa kene ngame na ubi amana ubi kiriki mama koma kelo kwa kene ngoyo kama nibia sallallahu alayhi wa sallam ubikiyaka wa anzir ashirataka alaqrabin duvetini ame abolo kwa ubiki mera nane dene duvetinuma abeki alebek machami mumini mikapariane nguma nadhani ko mikapariane nguma ngwe katopata fain asauka fain asauka fakul inni dalilu la ta'lamun fain asauka ma abegisa mehe ewe anana anana kidei ẹgbọn kọjọ kàmáyọmọ níbi muhammadu yìí abegisa bọọlù ọpẹ ewe anana anana kidei kọjọ akẹ duma ọdọ kọjọ akàkẹ àmìkà parí ànàmú bẹẹkì àlè bẹ abọọlù ọpẹ ewe lẹyìn fẹ in àtọwọkà máa hadurẹ ta mọ ojú ẹgbẹ tìṣẹ ìyẹ̀kẹ̀ tẹ́mi awípàtí wọ́ tó rẹ tẹ́mi a lè tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ awípù yí mọ́ kà máa a kù fí mọ́ ẹ̀lẹ́ pẹ̀kẹ́ má bóbi lójú nàmà màtàkà máa ká máa ọ̀nà wọn máa ṣọ́kọ́ mà tákẹ́rẹ́ bí wẹ̀ tánà ń wá kàkó àbí ní ká nàmínì ń wá kàkà káàrí nàmà kẹ́ẹ́dẹ́ ẹ̀ ṣe yìí wọ́n àṣà káàrí ẹ̀ ṣàmàlú bọ́lọ́pọ̀ fẹ́lẹ̀ máa kà máa máa bẹ̀ onuga téèrè kẹ́ sọ pé màá ẹ́ tí a fẹ́ àgàmà yúrò ẹ̀ẹ́nà ẹ̀tù wẹ̀ wọ́n àṣàkà ọ̀hún ní o <laughs> mẹ́gbẹ́ ka ẹ̀kìdẹ́ ewé wọn nẹ̀ nkọ̀làkọ́jọ́ kàgbà níbi gìdẹ́ yìí kì ẹni fẹ̀yìn àfọ́ọ́ká máa àdórí ẹ̀ta fọ̀kúl ìnìbẹ̀rí ń mímá tààmìlú omi ọwọ́ ìmìṣẹ̀yọ ẹgẹ́ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ojú mẹ́jẹ́ tẹ́ ṣẹun mẹ́dọ́rẹ́ mítá ṣẹun mẹ́dọ́rẹ́ wà níbi tàǹkẹ́ kàwọn mọ́dọ̀ tọ́ ẹgbẹ́ ayáyí kọ́ yọ́dọ̀ assignment rán níbi sọ́lọ́lọ́wọ́ àlejò ọ̀sọ́lọ́mù التي جامع صحيح, صحيح مسلم التي جامع صحيح مسلم النبي صلى الله عليه وسلم حديث دبر كفا هريرة كبوا بين دعا رسول الله صلى الله عليه وسلم قريشا فاجتمعوا anibi dábò ń kúrọ́ìṣ ọlọ́pù kúrọ́ìṣ ọlọ́pù kúrọ́ìṣ kìrẹ́ àmà àbújá ni abu sufiyan pàápọ̀ ọlọ́pù ìbẹ̀nu hashim ọlọ́pù iduma ku pàkúṣakadù kúrọ́ìṣ fọ̀jìtẹ́mẹ̀rù takọ̀ chaka bó kìrẹ́ màrú yí dábò nà ọgbọ̀n méjì ọmọ ìyá فاجتمعوا فعم وخص الدمو دو إيه قباليا وخص يا مدى بموت شل نولي موكيكي أبي تلتا ياني يا بني كعب ابن اللؤي بني كعب بن اللؤي ee eh, to bi amon lokko maka ba gare e amona amumo ne jama lokko munu machi lokko mele take ni ama ama ba molok mele somene machi eni ka eni la mo sa mo sa bata olopo emele den o amene machi e odolo pilo ki tidok take wọn kọmọ ẹnu bójú kó bójá dọ̀pá bójá kẹyí bójọ gbàjẹ́ wọ́n ti kọ́ sọ ama ama ìwúdọ̀ àtà òbí mẹ́lẹ̀ ìdọ̀ yàká mọ́ máa tóbi yóyí ìpara kìí pàtó wọ́n kọ́ sọ ìdàbí wọn dúdú ọ̀rọ̀ oko adọ̀pá ọ̀gbàjẹ́ akẹ ikó kẹ́dàbí wọ́n dọ́mọ bẹ́lọ̀ ti àmà pàyà àpà ẹ̀ bẹ̀yà bẹ̀ni káàbìn ibinu lọ ayin an kízu an fúsakun minan náà ayòdó lọ́pàá tamata tẹ́ dọ́kwa kpó yẹ́ ni mẹ́rọ́lá mẹ́jọ dùgbóná tẹ́wọ̀n bìkì udọ́ ìwọ́nṣẹ́ ni dúdú ọlọ́pọ̀ ọ̀gánà ọ̀gánà yẹ́ ni yá bẹ̀ ni mọ́rọ̀ bọ̀nù káàbín àǹkìdù àǹfọ́sẹ́kùn mìíràn náà àmì ọ̀bọ̀ bẹ̀ ni mọ́rọ̀ bìnì káàbín mọ́ra mẹ́jọ tẹ̀bí látẹ́ yá bẹ̀ ni abdi shams àǹkìdù àǹfọ́sẹ́kùn mìíràn náà àmì ọmọ abdi shams mọ́ra mẹ́jọ tẹ̀bí látẹ́ ìmọ́dójú ọlọ́pọ̀mọ́ múnà yẹ́ni yá bẹ ní abdulmanaf ẹ̀rùn kìdù ẹ̀nfọ́sẹ̀kùn mìíràn náà àmì ọmọọmọ abdulmanaf mọ́ọ́lá mẹ́jọ̀dọ̀gúnnatẹ́ yá bẹ ní hashim àmì ọmọ bẹ̀nu hashim abẹ́kùn pé ọmọdé yìí rẹ̀ bẹ̀nu hashim ọlọ́pọ̀ òkú àníbi àtọ́lọ́lá alẹ́sẹ́lẹ́mù anabi sọmọ abdullahi abdullahi sọmọ abdullahi lẹ wọn pe hamza bayi zaafar bayi akilu ẹ bayi abbas amma mẹ́rin ló gidá màníyàn nàta mọ̀mọ̀yàtá nata. màníyàn nàta rẹ̀ amma yìí sọmọ abdulmutallab abdulmutallab sọmọ hashim magani ko mwisho mahashi ulukamahiyo niwatili mbili otebe umelitoka kada sirat ibnu hisham sira ibnu hisham bukalititel explanation mbolo kwa nibia sallallahu alayhi wa sallam alayhi yani ya banu hashim amama banu hashim ankidhu anfusakum minan nar mawala mejadu bunate ya mama benu hashim le ngoho mai e benu hashim ngodoke yani ya bani abdul mutallab amama bani abdul mutallab ankizu anfusakum minan nar mawala mejadu bunna ojote ingoyo yo miu ki ngobi bolate fatima yani ya fatima ta o oh, we fatima anqidhi nafsiki minan nar e wala we jadu binate fa inni la amliku lakum min allahi shay'a umyunu payon duku niki control mo ya kayon jono ghayra anna lakum rahima shede omi ewu yo lopo katin sa'abulluha bibilaliha nanu kula kpama ojú kula yọrọ wọlọpù kana kuna ti mili ati wọṣẹ nkpẹ ń dúwà kẹrẹ bú mẹ namu mẹ gbara alijan na ọbẹlẹ anabi kàwọn ma dẹ abe kàwọn ma yẹ nẹ nẹ nẹ kí mọlá ń jàdùbọ náà tẹ ìmọlá ń dogbata kikobene kidayenguma tudi riwaya hadith transmission hadith kiwa oya kanibi dubun ujo usulu kichi taki nikidaga kola kidayenguma cheko riwaya hadith nche walo no abi uma duma ajo ndidi ijoma ujo yeji kwinuno memeleela ijoma duma jeta kiduma odo amudokidaye kiduma yi ni aka uma yana mata mi ameoko mi tí àwọn kọ̀ọ̀ká ọmọ ẹ̀kọ́ wo dúbì ewu owó ilé dúbì mọ́tíkà kìdẹ́ yìí kàkí ìnàmì sọ́jà ìmọ̀kókò dáwé mi àbájọ yìí màá yá dábàwé mi ẹ̀m dúbì tó pé kò tọ́gbà ó ọ̀rọ̀ ọ̀rọ̀ mi abálẹ̀ àmẹ́yẹ àbẹ̀kúnmẹ̀ dúbì mi mena kwa duka saba mahu wenye rowai mima matani yano la duke ka kimaa chema matani tunabale kamwa kamisoja domawa mamadomon ejeka yeto na kaume dabogo kuna lulu abuduki lulu inikitenno na demi le temi le temi le temi dogo takidaki yolo lɛ takimudolo italɛ ŋwelori lɛ gbogbo antɛ nɔna yɛtɔ yɔdo mɛlori lɛ gɛdɛ yɛ ba òyɔ kɔka lɔlɔ lórí ìṣe o ɛgbàgbà yẹn ayọlò tẹgbàgbà mẹkó dájú bí o jíjẹ omi ọyọmú mi dókòwò àná mi dókòwò níjẹun torí kó kàwọn mẹ kakó ŋu do nutsɛ mɛ o nutsɛ mɛ lɛ yi azaba kuna kolu tsɛ de yɔ gbaŋa ne dubi o yɛ gbetsi tsɛ kikɔ bɔ la mi eki dɛ tsa prosh yɛ yɔ ne bi dubo yɔ yɛ aka ŋu ma de eki dɛ to yɔ yɛ kita aka ŋu ma e o ma dza o ma dza o ma dza yɛ o ku igbele ɔdɔ me zi yɛ bɔ eki dɛ tsi ju omi yóò mú mi dúkọ́ nẹ̀mí mú mi dùsọ̀nù jẹun kùnà yúṣẹ́ rúmẹ́ kó yálẹ̀ mébi dáàbọ̀gbọ́ kẹnẹ̀kìdé lọ́lùgbógbò kí àwọn olóhájì àmọ́ náà kì náà pàpọ̀ ṣakábí mórí jẹ́ ẹ̀hẹ́ àti ikọ̀ náà mìtánà rẹ̀ ọgbẹ́ làbúdókò nẹ̀tẹ́ lójí lọ́ba lójí lọ́ba ilẹ̀ yìí ẹ̀gbá kàdọ́mọ ọyàn wa. kianyaku iya alikuwa kutuki bana yoji maana tutajipani maana to nini ukolo turabalo mi unichojo chakara bume me mojo kwa medo me kono udi unshini duma yani ya bani abdul manab ya bani fulan ya bani fulan ya fatimata anqidhu anfusakum minan nar mawla majadu kunake kaka nebi akogene gidewu na meno alaika nebi kaumai okwa kuma ova maridodo kwa kuba aukutu mola tuda nebi irumai mima matani anibi iya rimingi ni kimundo joya anyari rimi uke unkushen iya tuche jeruma kume mama mena tokolomi ukolomele ukolomele lume utemi alukulu ọkọk mẹ nọ ọgbà yá mẹ mẹ kọrọ mẹ mi yọ ọwọ ẹdá mi yá tó gẹlẹ ìkàdé yìí mọ àdínì mẹ wọn ti mẹ kọnu mi rọ mẹ kọnu òde mọ ọlàmẹ yàdó wọn àtẹ ọlàbí yàdó yàn ló yà dẹ abúlé lè ka gbọ akọ ọlàbí dẹ jẹ mí ọmọ yà rọ ọgbẹlẹ kìka yọ ọmọ yà àtàwọn ọmọ àtàwọn ẹni lẹ ti ọmọ àtọ ọmọ àtà ọmọ àtà àtàwọn mọ àdúdú yìí lẹ. òun máa dọ́ka bo làhádì òun òbí kọ́la bó dúṣẹ̀rì dọ́dọ́ kọ́la máa ṣe pé yẹlẹ pa kpó màrá tó yàn kiri máa pa kpó òun yìí kété nalónaló ìyá dọ́ ọ̀hún àníbi yìí ìyìn kọ́ àníyí yẹ́ ni alìhádà jẹ̀mà àtẹ́nà wọ́n fi rẹwà yẹ́tì. آل هذا دعوتنا جاءوا دوك دعاء olóyè rí dẹ kẹtẹ ní akàtúnyánà alẹkùnmọ aka lòdòdó yìí òun máa ṣàyàn akẹ́tsọ̀kọ̀ wá ní àkàtà téèrè òun ẹni pé nálò nálò akàkà ṣàkà ìrì kúwẹ̀ àdínní kànákọjá kúwẹ̀ jẹ́ yàtí ni yomu hàn níbi àdó níbi yìí tẹ́bẹ̀lẹ́kà muhammadu. سبحان الله من ابن الذي قدم الرجل الرومان بمحمد الرجل الرجل دانكو بوجو كيو كيو كيو كيو كيو كيو أمول الجنة دوتي يوهاني بمحمد الرجل الرياكشن دانكو بوجو الرجل أبي تبتي هذا سورة كفوتك ويتبتي هذا àmì súra kìí ṣògbó ìgbèlé lẹ kàkọ́nì kọ́nì ọ̀dàṣàgbò mi gbèlé ọ̀gbẹ́ lẹ́nu. kul kul kul ka wọn gbá dùn yá níbi àrò àmọ́ ní ní abí ń dàtọ́ máa yà tá yá níbi ibà ètè kul tàbátì ẹ̀dá àmàdùn yá níbi àrò ọjọ́ kọ léhùn tangka kavrile loko jale bibi yani tabat yada abi lahab wa tabba ma aghna anhu maluhu wa ma kasab sayas la naran wa لهب وامرأته al hatab fi جيدها حبل من مثل وجوده

تبت يدا أبي لهب سوكي تكدد وين أو ميجي لبا يوتا وتب ونغو ونغو نغو كيا دوما نيجي يوم تاك sariji ki negen yálẹ̀ alẹ́ àmúna wọ́lọ́ tọ́kọ́ ńlá fún ìní tọ́gbá ẹ̀pàbí ẹ̀dẹ̀rùn rẹ̀ ma àrọ̀nà àníwò máa lóhùn ọkọ̀ ń bọ̀ sí kò ń pè mí nìyẹn wọ́n máa kẹsàbà ọ̀rẹ́ kì ní kò ṣẹ́kì ló pẹ̀lú dúkìṣẹ́ ní lélẹ̀ kì ní kàmúnà bẹ̀rẹ̀ ìhun mọ́bà kì ṣe kì parí politics ọ̀rẹ́ yúùtù amẹ́wẹ́lẹ́ dún wọ́n bọ́ sí kòkó yìí nìkan ni ó ìrora làwọn òyìnbọn torí abalẹ̀ mẹ́gbà mẹ́kọjọ́ bò mú mẹ́ mẹ́màlú mẹ́ kábà má ṣàdínà níbi muhammadu tẹ́ àdínì má tọ̀dọ̀ dáhùn ẹ̀kẹ́ tẹ́n mbókì àti ẹ̀kọ́ nàmà mbókì àti ẹ̀kọ́ nàmà. oya ya kàdó mọ mọdọ umu jẹmíla ìgbọlẹtẹkì bóògì yóò akọlà yìí òun oníkòtò magajì ayé gbalagada nàìjíríà o kúdọlọ ń yí góòlù yóò ẹkúnú ekpuru dú ọ̀hà ọmọlì wọn ya akákwé òun ya dị

mgbe kpeleji olùgbìṣe lè dúkà líkì tẹ e mẹrẹ kó ètò àlà bẹtẹbẹtẹ yégeyége olùkóyè onùbù dẹ ọ̀là dúró dúwà kí àwọn adà níbi púpọ̀ dúkìá lè níbi ẹnẹ máa lọ àdúró dúwà lọ́wọ́ ìṣe ọ̀mágáyì àmì tí a púpọ̀ egbódà ọjọ́ wọn ìṣe àmẹ́rin kúnà ayọ́ ọkọ̀ ọkọ̀ àmọ́ àkọ́ yóò ibà fi jíìdì ha ikú bìbí ha àádó ọ̀ha ẹni kùmàrọ̀ ihun náà ọ̀ha ọha lẹ́kí ìdọ́ olùgbẹ̀rẹ̀ ikú lẹ́kọ́tọ̀ ọ̀ha ń pè ní láìlà ìlàlá muhammadu rasulullah ẹnkọ̀yọ́kà nígbẹ̀dẹ̀ ọjọ́ kí gbọ́ presidential aspirant in, in United States of America. ẹni lẹ́kì awọ́kìdán bíbí ọ̀nà ti bush akáàbìrì nìta ohun sí fìràún àti fìràún lè mẹ́ gbódùn ìgbélé nìta donald trump aléhìlá àìnà lọ́ọ̀ ìkìdán máa wọ́n mọ̀ pa ní ìrùbọ́ republican kó ìyàbí ògbó republican tí aléhìlá àìnà the enemy of islam àmọ́ ẹ̀bẹ́ ìgbọ̀mọ ẹ̀hún ẹ̀mọ́ ọgbáyún mẹ́gbọ́dú orí ìdí àkójẹ bá máa pàdé mẹ́rẹ́ ọba ìṣẹ̀kọ́ àmọ́ apàyànyàn mẹ́ àtìgbọ́ kọ́ ó bẹ̀ bọ̀ yìí ìgbé ìbọ̀ nàìjíríà yìí ògbọ́ tí a bà pàlìtà ìjẹun iye nàìjíríà ta ṣẹ́ngọ́dọ́ àtọ́wọ̀nà donald trump aléhìlá anẹ́tọ́lá Donald Trump. Ògbé hmm. ìgbọ̀ e e a ojú kẹsẹ̀ náà rí ìdíkì ọgọ́kùn o òwe yọ ọ̀. Àákàkùn àgbàyàn òwe nù. Màjòjì àti bụ center àkàdé yìí. Tó Donald Trump yẹ ògbé ìgbọ̀ ẹ̀mẹ́ ọmọ àgbàyàn òwe Amẹ́ríkà àwọn Áfíríkà gbé ìgbọ̀ àbàmọ́jú ọmọ lọ́tàbàlẹ̀. Òun náà jẹ gbá ìgbọ̀ dúkẹ́dọ̀ Amẹ́ríkà.

alọ́ọ̀lá kákàmọ̀rọ̀ àhọ́dáhùn àmọ́ ìpàdérí kó yọ kẹ́nẹ̀kì àwọ̀ mẹ́dọ̀ kẹ́ẹ̀ká lọ́ọ̀lá ẹ̀kọ́ láta níbi muhammadu sallallahu alaihi wasallam ẹnẹ̀kì mi yé ṣe kídọ̀ mẹ́dọ̀ kíkọ́ ànẹ̀kẹ́ mílíọ̀nù jìtá nìmí àmì mọ́lẹ̀mí àti tẹ̀fsírì sí tẹ̀fsírì kídọ̀ mẹ́dọ̀ àlọ́ọ̀lá níbi muhammadu kẹ́yà ọ̀ṣẹ́ ẹ̀ọ̀yà pẹ́ su'al karrar rabbi nga dini ya ba ite nga ye ku ko joki ma ku tok fer auna ka bushman to ala yi mm wanne mutum mm donald trump alayhi la'natullah eh ẹ eh, democracy bo democracy ti bo yani o ya ko ba mama kuma ya jami jami ni nga ma ka mer ke je ni win man eh russia win ma ile ta ku kwa ma ke ni ke da ya kama ni ke win russia ba yo yi ama kama si je ye gwa mo ni sem se <laughs> de kama gwe si yo mi amu ni mm mm mm so amika ìrìn gbé àgùtọ̀ ọgọ́ ìgbélé màdẹ́kò ó ka ìmọ̀ àdọ́ ọ̀hún àníbi muhammadu ojú rẹ̀ sọlọ́lọ́wọ́ aláìhí wọ́sẹ́là ó wà níbi mú wọn ìlú sọ́nà níbi yẹn ní dìjẹ́ rẹ̀ tí a ní ti masaya desire masaya desire dọ́mọ wọlé àníbi ó ó òun yà dí lè kòkè masaya desire láyé wáyé yẹn ni lókùntù hayyan lókùntù fi dúnìyà ṣìnà ìbí ana hajijukum anhu onge ma defend me papo onge ma bojaja ngame onge ma face dijel ngame dako ko ki face ami uno buto buto ma si world the giant of the world the world superpower abeki ni super arrogant of the world ma dango ngomo ne lo wa vile wote kufani kubo Rome Boroma Empire eh mayu bukari anabi umo kama abi umo kama umo kama sallallahu alayhi wa sallam anabi unga madile ke dijal makola dijal ene mado bush ene mado kidonaro eh iyo nga awe jene dudu duke kwa amerika so la kristen ma ko ko kristen wo kẹ́nà máa yá yáwọ́ ẹ̀nà mọ́ ọ̀la díìnì kírísítẹ̀nì dúró tọ́gbọ́ ẹ̀ nílẹ̀ yóò ń gana jẹ bá ìgbọ̀kù yẹn wá yẹ ìgbọ̀kù yẹn bọ́ tábẹ̀ ojú tẹ̀ ìgbọ̀mọ́ mi ṣàpá donald trump aléhìlá anẹ́tọ̀lọ́ اللهم الأنهم اللهم دمره اللهم خوضه من تحت أقدامه يا ذا الجلال والإكرام دونالد ترامب tọ́ àpàmẹ́yìn ọ̀gbìn lójúkọ́ yàgbò yàgbò àwọn àmọ́ àkáàbùrẹ̀ láti pàtíyàn àpàáyàn gíwákàgbà rọ́láyìn ama yoyo na diyo ne pa ma joja ma tona cha ba mo ne ma bodu ma ko te mai o yi le ma cha ma pa mi kristian mi na de o ma kwende ka mi kristian dia me no da ma ju be ma ma ja to ga le bota na pa de o iya yon ẹ̀hùn lẹ́kídí àdínà nílé mọ̀hánmọ́dù kò panu lélelele kó máa gbọ́dọ̀ èrò amanya mone dinya papa la bebe mone da maja oko kenele mato be matan ama oko le jinga na mastigo kama mdanga ma ama ya danga ma me kama muwo kama ni polisi no ese esi ama ebe mi yo ọ̀rọ̀ fún mẹ́bá gbogbo kàmẹ́ wá àmẹ́kàmẹ́ yẹn kàmbò níjà bàmọ́ má bà ọ̀rọ̀ fún mẹ́jẹ̀ kàmọ́ abome yo wapo mabane duko ebo sokuche uo ngome ebo chede kama mtupatia baka mea kakame anya polisi wa wapa mama amanya mo ese sabekami soja wa wapa mama kidule kisoja tene duma nikiataki ma ushibiki adii unabini edo katsina ti zamfara maga maga maga anani libi na muku na howo burkiti manna pala ya komu ma pala tarawo to tarawo i olugo mu ma komu mudu mudu nyam nyam nyam nyam nyam muda gwe mutu <laughs> pala tapka ka karane amalo ni patan mama to yogi nokuno dili okuno dubuyi mama mamudu yóò ya òkú máa mọ́ lọ́jọ́ mẹ́jọ máa mẹ́ta mẹ́jọ òkú mọ́ ta kábẹ́ mímílíọ̀nù mẹ́wàá kọ́ wa ẹ má dọ́gbẹ́ lẹ́nu bí ọjọ́ mẹ́wàá kẹ́nẹ́mẹ́ àmọ́ mẹ́lọ rọ́bù àmọ́ máa ń dùn ọ́nà yẹ kẹtẹ lámàmọ́ ọ̀rẹ́ fi yẹ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tọ́ ọjọ́ kí ẹlẹ́pàá ló bá ní sẹ́mọ̀nà tọ́ àmúdàbí ó yí karatuwa. káfíìrì ìkìdọ̀ ọ̀hún ànẹ́bì ọ̀yẹ̀ ohun kì wọ́n kòlókòló dó ìwọ̀n ohun jì kwa tọkọ̀ ohun òbí lóòdà lóòdà lóòdà lóòdà ilẹ̀ ìgbẹ̀lẹ́dẹ̀ tọkọ̀ ohun òbí abánẹ́bì nà kójà níbi muhammadu ọ̀hún na ma yìí ọ̀hún àmà oyí kò yí ni wọ́n rọ̀ àtúrú hàmà lẹ́sàrà في جيدها حبل من مطر نجكا إلى كجمكو نعم وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فإني فقل إني بريء مما تعملون هكذا وتوكل على العزيز الرحيم أنقذ كمان بيادمه نعم وتوكل على العزيز الرحيم الله أكبر نقول كمان يا صلى الله عليه وآله وسلم ين وتوكل على العزيز الرحيم بقولوني اوندو على عزيزي اوندو على عزيزي كي انا كي بابيتي kinukpai kwananya cheudu keulema vitoni arrahimi alijumi amimumini wekogolono ekogoloba noba wa nabi muhammadu irae eh? bakenya boji lojima oji uboe dodu gadore tale e todi yene wa in asauka ma adore e ta bolobo eleke edoma eh فقل أقوم إني بريء ومي موي يهجا يهجا مما تعملون ubidug mẹyàtẹ obìnrin wa sami dug mẹyàtẹ abẹkúbi àtẹmí abẹkúbi onugonugo yémi kìtì ó de kìtì kùnà àkàwọn mẹtẹdẹkùnmẹ àmà gbọnà máa yàtẹ tuntun bá fẹ ìnì bẹrí ń ó èrìṣẹ yọ bùbí lẹsẹ hẹgẹhẹgẹ. ẹ̀wọ̀n òfòlò ọmọ òbí lẹ́kẹ̀ẹ́tẹ́ kí dábà òfòlò yàmì yìí mẹ́ ọ́là ọ̀lẹ̀wọ̀ mẹ́ ọ́là kọ́lẹ̀ náà tàbẹ̀wò náà bà kàwú mẹ́ ọyọ́ tí ewu mẹ́ ẹ̀yà mẹ́ ẹ̀yà sọ tí mímọ̀ tàmẹ̀lú o mẹ́yà ṣe yẹ ò tẹ́ òdè ọlọ́kùdú mẹ́yà ṣe tẹ́ ọ̀rẹ́ gbogbo ọ̀tẹ́ yóò ẹ̀rùn dúró yẹ pé owó dè mẹ́ gbogbo kọ́wé dè mẹ́ màá sórí àmà mẹ́ kó dẹ̀ adéjú tẹ́mà ọlọ́pù òdè mẹ́lẹ́ mẹ́dọ́dọ́ àmọ́nà mẹ́dọ́dọ́ mi ó dè mẹ́ ọkọ̀ máa tẹ́kùn àbí ona kalakiri jaka ka ono bilati ariyo kwa mwiji a tobu kobi ak mama ano ya tani amakmaro kwa mwiji onu gunigo atini lokuno kadu sisole lopo ai e mdu sole menye te yo ni bi ka lo duma odo tu ko ma ma de ma máa ma gbọ́n a máa tọ̀gànì a máa tẹ̀jàm a máa tẹ̀jùrú a máa tọ̀ odùgbò pí a máa tọ̀ ọ̀tẹ́wú máa tún àgbà máa tún dèdè láàbí ọgbẹ́ máa tẹ́ àkàtàbíà máa tún dè ma máa maa tẹ́ egbema pọ́ òun àyè tọdú àmàgbàkà máa tẹ̀wọ̀n ẹ̀kẹ́ tètè wànyánì fi wélé fẹ̀mí àsọ́ká máa dorí ẹ̀ta máa máa gbọ̀lé rẹ̀ ní wà níbi ẹ̀kẹ́ káwọn má fẹ̀ ìní ìbẹ̀rí ń omi orí mi tẹ̀yọ yàtẹ̀kù ẹ̀yọ lólólóló mímá tààmẹ̀lò bẹ̀rùn bí ó kùmẹ̀ ṣe yí ọ́nà wéwùn náà egbeko yóò máa ṣe igun mẹ́rin máa ṣe last week last two weeks kó ilé tí two weeks mẹ́rin egbeko máa ṣe gánà kí rà kọ́ kó nà méjì kú pio egbemọ́ nà méjì kópa egbe máa ṣe gánà kí rà kọ́kọ́ kí tu kájá kí tà fẹ́ràn oko kí yàn yìí egbe mẹ́bi ọ̀nà méjì kó wọn pépè ṣùgbẹ́gì yẹtù bí tìtẹ̀ yín ní abájọ kìrẹ́yìn ọgọ́ tí wú gbogbo kìtà màmá rẹ̀ àmà á ṣe kánẹ̀ kí yàn kókò ẹ̀bọ̀ lè àpò tí ọ̀yẹ́ wú kí ó àmì kókò ẹ̀bọ̀ yú ní dúdú tèrí ni ìnà àfọ́ọ̀kà máa dórí ẹ̀ta máa ti ṣẹbọ máa yẹ òpó àbẹ̀kí ṣẹbọ yọ́ lọ́pùrù abeke tsɛbo yi ko na agbate yi nya tse abeke nɔma yi ka ko ko ŋa hɛ dɔ yɛ toɖɔ bɛ le le tuba ma bi hama nɛgo yi yɛ ameŋutsolo tse bɔ kuma tso yi yɛ yi ke ye kitso adɔ kɔn ma e ta ma do yi ke tse ani bi kawo ma ni bɛ yi un mi ma fesiri ko òṣòlè gbélé kuma tse ọyọ òṣòro lẹ́mẹ́ máa ẹni dú yọ̀yọ̀rọ̀ ẹjọ̀rọ̀ kóyún mẹ́jọ̀rọ̀ kólókóló sílé ọkẹ́ni tó ayé ọjà mẹ́ ogbó igbógbó ọmọ méjì ihò lẹ́káp bàkógbó igbógbó ẹni ayé òbí gbogbo ìmáàtò bá fi ní inú bá kọ̀ọ̀ ẹ̀yà òkùnkùnrin ya ló yí nkọ̀lọ̀dọ̀ ẹ̀gúgẹ̀ oyé gidẹ́ ọjọ́ pọ̀n títánidá ọjọ́ mẹ́lẹ́ ẹ̀họ̀ alẹ́ àti ìgbèrí ọgbẹ́lẹ̀ kọ́mọ̀ títánidẹ̀ ọgbẹ́lẹ̀ mi káàbìrà ní ẹ̀mí máa ń yá tánì mẹ́rin ẹni dú kí ẹ̀yàn kọ́nu ẹni dú kí ni ó kọ́nu ẹ̀ lè tó kó ẹ̀ dàbí bújẹ́ kó. wọ̀kẹ̀jẹ́ pa ma wà yóò rẹ̀ ẹyẹ pa mi káàkiri lẹ́wọ̀ ayókò amman gaya gidẹ kọjú àtàlá níbi gidi kọmọ́ndà ní múmini fẹ́yìn àtọ́ọ̀kà abọ́wà àtùbì àṣàdúkọ́ oko àṣàdúkọ́ báwọná àṣọ ọ̀tẹ́wu máa torí ẹ̀ta máa máa jẹun ẹ̀ máa kọ́ bá wọ̀kúl ìníbẹ̀rí òun mímọ̀ tàmàlú kálùmọ́ kọ́wé ìtẹ̀wẹ̀ ìtẹ̀wẹ̀ kẹ́gẹ́yẹgẹ́ dán gbogbo síkẹ́ ẹ́ wọ̀tẹ̀wẹ́kẹ́ ń wọ̀tẹ̀wẹ́kẹ́ alàzízi rafẹ́ wà níbi ẹ̀kọ́ gbòlómi òun dọ́là àzízi ẹ̀tẹ́ yìí gẹ́gẹ́ mú ṣẹ́kọ́ ti ṣẹ́kọ́ dídí mínú ẹ̀wọ̀n ẹ̀rin alùgbé ayọ́mú tí a jẹ́ apọ̀ alùpùpákúnyọ́mù náà rẹ̀ àà alù ayọ̀yẹ̀ gbogbogbò ìṣẹ̀bọ̀ alù alẹ́ṣàkórí alù alógórígó alóbìẹ̀wò alóbìẹ̀pa alóbìẹ̀panà mẹ́lẹ̀ ló ẹ̀wà alù alẹ́mùdó olubu mama Luka yẹn ii nẹnẹ wu alu lẹ nẹnẹ kì á tù sẹun onu oníyàlẹ kì lóníyàlẹ ẹ òun kọ ẹhùn jẹun alu yọ alu ẹwú alu ẹ kùmà bàyà ẹbi ẹbi ẹbi ẹdi dàlú alẹ́ ọlọ́kún fẹ́yẹ̀ fóònù ṣálọ́ yóò máa ya akọ òhúnó alóbórígó lóbi ewu lóbi ipa lóbi gálà lóbi ìbọ̀ lóbi àtẹ́kì aláta kìlẹ́hùn dú alùkìlẹ́hùn dọ́mọ̀ alù ẹbí dọ́mọ̀ alù àṣà dínà níbi mọ̀ọ́mọ́dọ̀ ọ̀la ọ̀yọ́ dínà níbi ọ̀la. igbelegun na mọ̀mọ́ ẹ̀hìn àrùn ìṣàkèlé mọ́mùdẹ̀bí àkìkalù yá kèlé ọlá ní mọ́mùdẹ̀bí àkìkalù yá kèlé ọlá abẹ mọ́mùdẹ̀bí àkìkalù yá kèlé ọlá ní mbẹ́ ìbọ̀kìtọ̀lẹ̀ bí ẹni kọ́ àlọ́ ìṣẹ̀rúmọ́ ọlá abẹ kí ìṣẹ̀rúmọ́ ọlá ní ẹni kì í dé yóò ní ìmọ̀ tó bá ṣe ní ṣe kọ́jọ́ kí orí dọ́dọ̀ takitu ẹ̀rí dọ́dọ̀ mìíràn òun á yá kó àkẹrẹ tunu na anyị bi mụ ha ọmụdụ ya ha n'alu la ha lu kaprịtị ha n'alu bụ izini la todabala m mụ naapị kpọmịta bapamị kashi ị ba naapị ka ọ kaachị kaalị baa ama maa kapri ọ kaachị kaalị a dị i de kpama tso di lu ya ma tso ịzụ ịla ị nye ụmụ mmadu abala na ya mụ ta ọ ya اعتقد تاريخ الدمشق تاريخ الدمشق يعني دكاو بانغلاوا يوم كفوتي تلا يالي أمانه ولكن أبو الدرداء أبو الدرداء رضي الله تعالى عنه abu darda gidai idaya min sahabi annabi sallallahu alaihi Wasallam. sallam abu darda gidai gidaya min sahabi annabi ngbodu mawo ni mu ìṣẹ̀nu yójú palẹ̀ ń gbódú máa rá lóyí lọ́ba ní òdìmọ̀ ṣẹ̀kọ́ tó dẹ́nẹ̀ẹ́ tó dábò dàrdà àbò dàrdà yìí kìdá yìí sáábì àníbi sọlọ́lá ọlẹ́sọ́lámọ́ ọlẹ́ni tẹ̀tẹ̀kì àníbi dìlẹ̀ dẹnu àmì sáábì bóbi yóò fẹ́ bọ́ dọ́mọ́gẹ̀lẹ́ òun yóò múdà déjú ta màgánà láyé ọ̀yọ́ fún àbò dàrdà ìkìdá yìí wọ́n lọ́wọ́ ìbú òun yìí kàmúnà kórí yóò pàlè ugbódúgbódú ugbó máa gbìlì mí àbẹ́kìtà mi rí wọn rọ́pọ̀ páàmọ́ ma èéhùn àmọ́ kéèké látàwọn máyà kùn àdúdùn alpàdì édó màdúdú odún yáyé alẹ́yà gbòòrò papò mádúdù yìí máa máyọ́dún wọn mẹ́gbọ́lá yàn yàn ilimi kabu darda koyodun kubuduwa koyu pale ogun aya bi ilimi o abe wonde don umbe ki awa gbegbe ilimi kobo abu darda iba ma ma abu abu yoro ko dar abu darda ma bo yima ma bo yima mo nuno jole onu abu darda yuhaddithu an-nasa wa yufihim hadisa níbi yìí nìkọ́ agbáyé wọ́n yóò fi ìmìgbà dìbẹ̀ ni kàmúlẹ̀ kí a kó yẹ ta wa wọ́n wọ́lọ́ di yí ilẹ̀ jambi àmọ́ mẹ́rùn kì bí àmà ayakọlọ́ yọ àmọ́ wà á lè bẹ́ ti yí jùlúùtùn àmì wọ́lọ́pùn bẹ́ yòó rí àná bẹ́ yí ọmọdé dọ́pẹ́ ọ̀ ẹ̀jẹ̀ alùlẹ̀ ọlọ́lá bí dẹ̀rẹ̀dá ìkàmú náà kọ́ ọ̀nà yìí wá kì á kpóyàn mú nà ma wá jọ ike kóyàn mọ́ bọ́ọ̀lù ọ̀fẹ́ wù. yunusùn fi yẹ níbi mẹsìgídì yẹ níbi mẹsìgídì ọlọ gbogbo lè masalaki òbí kan ní wàá gbé mọ̀ òyí mánẹ̀já gbọ́ kẹdọ̀máṣẹ̀ bọ́ ààbọ̀ ọlọ́pẹ̀hùn bí òun àmẹ́nà léhun yẹta abdẹ́sùn olùkẹ́ màmàjọ́ ẹ̀já jẹ́ wọn àmàjá jọlọ́ká fọ́kílẹ̀lẹ́hù mọ́kànlá bí dẹ̀rdà mẹ́bẹ́lú náà yẹ̀rọ̀gbọ́n fi mẹ́rin dẹ́ka mìíràn ẹ̀hùn sí wùlọ́wùmọ̀kọ́ lọ́dún èjìdẹ́ àbí ògbóhùn náà tùmọ̀ adìkọ̀tọ́ wọn kó yẹ takú gbodúgbodú wọn adìkọ̀tọ́ ìlìmí kọjọ́dú ẹ̀ wọ ẹlùbẹ̀ tí ka jùlùsùn lẹ́yìn àbẹ́jù ẹ̀sẹ̀ mẹ́rin léwẹ̀ àmà àtẹ́nà gbọ́láyàn já takòlò kádòkè ayé ayé ma ẹ̀dọ̀ yìí láàrin náà màtẹ́tẹ́ wò màtẹ́ gbọ́láyàn já tólùkẹ́ ma ma jẹun jẹun ma nẹ́yìn wọ́n dọ̀lùkẹ́ ìrù wọ́n tẹ́ ẹun tó kàpùtẹ̀rẹ̀dá ìgbà tẹ́ ìtọ̀lẹ́ mọ̀ ní ṣe ní fẹ́kọ́ọ̀lẹ́ àwọn abúdẹ̀rẹ̀dá yà kàná àbókè àwọ́ kó jẹ́ tagbèrè mílẹ̀ tagbèrè àmẹ́nà olóògùn

alakorobun amẹ́nọ́léwù ẹ̀nà àkọ́lá rẹ̀ abúdàdà hmm. abókè arúlẹ̀ àmọ́ ilẹ̀ yìí kọ́ mọ̀mọ́dọ́n ilẹ̀ ní kùmọ̀ arábọ̀ tẹ́tùlẹ̀ pàkóṣà mẹ́nẹ̀ àmọ́ níbi ọjọ́ àmọ́ níbi ọjọ́ lẹ́yìn àbókè máa bò mú mání máa jẹ́jẹ́ kábẹ́jẹ́jẹ́ nẹ̀ dé máa jẹ́ kábẹ́ nínú ìjímọ̀ tó kùmọ̀ bò mọ́nù kuma ma manebi nchubunya ala korobun abeki merudene mbeyo lopule abekoko konkwa mache ndama mbeyi munafike uma oho lopo ide tarikh dimashq volume 37 page 291 مسند اي امام الديلمي volume One, page 173 ilé ọ̀la kìdẹ́ kó ẹ̀lẹ́ ìgbèkè ṣe pọ̀ yìí wọ́n lẹ́ òkè ọ̀la ìbẹ̀rọ ajú tó wà lọ ọ̀la kìdẹ́ àdìsẹ̀ ìdọ́la ọjọ́jẹ́ ọ̀ka òwèrìyàn àmọ́ máa ṣọ̀kàtọ̀ ọlọ́pọ̀ ọjọ́jẹ́ káyé wọn rí ní ọ̀nà ọmọ kékeré kìí ṣọ̀kàtọ̀ wẹ́ àmọ́ ẹ̀yà yóò máa yọrí ẹ̀ẹ́dìṣù ìdíṣù ìdíjò kà gbẹ́gbẹ́ wọn àgbọ̀ kà tó gbọ́n ma jáde yọ mọ́lẹ̀ ọmọ mbọ̀ àgbọ̀ ìdíjò rí rẹ̀ tó ayélẹ̀ àkójọ mọ́lẹ̀ mẹ́ àkàkó ọjọ́ jẹ́ ká mẹ́rin kò jẹ́ wọn òṣùkọ́ lọ anábíà sọ́lọ́lọ́ àlẹ́ wọ̀sẹ́lẹ́mù ẹgbẹ́ ayẹ haasatan ọjọ́ kọ́rọ̀ abọ́lọ́ kò rẹ̀ haasatan ọjọ́ wọn kọ́rọ̀ àmì christian bami jíò ayẹ awokọ̀yọ́ kàwọn níbi ẹni kó yá ahàlẹ̀ kìtàbì قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء kora mi christian ba mi yuri atama onibi ayi kwata mi christian ma ni gbogbo yi masalaci mi christian ayi masalaci anibi muhammadu ami pastor ami reverend father top top officer ilẹ̀ ẹ̀kọ́ àkó cap onibi adumu mu wi masalaci mẹ́ẹ̀ma wọ́ yóò ma táwọn onibi ẹ̀mẹ́dẹ̀ àti ọmọ ma wọ́ yé ma ma wọ́ yọ mọ́ sọlọ́ọ̀lọ́ọ̀rọ̀ àwọn èèyàn sẹ́lẹ̀ àpérò àwọn ènìyàn lọ́gẹ̀lẹ̀ kristian ihe mi ajọ ịbịa ka aka wụọ ọkọ ka ha ọkọrọ ka ha ọrụ n'ịsa ịba n'ihe káàbùrì ẹjẹ ọdábàá nínú ẹjẹ lébú ọjẹ kó pọ òtítàlá ìbánu ẹdábàá kẹwàá torí àkáàbùrì ẹjẹ ṣọgbẹlẹ ìdẹ ayé àkùrá ni wọn mú sàmù kánibìkì nìjáyà bàbá díyàlàkì with Christians. And they have half dialogue, it's having dialogue with that. With that level, dialogue left, Mama Wolam. Gaya lede, ya ahlal kitab, who are made the people of the book. Ẹgbàdú kẹ̀yà ni dialogue bá máa ya wọ́n tó kọ̀lá. Ìkọ̀lá dúkì ṣùkọ̀lá tí a tún náà sí, ìyá yóò lọ ẹwọ́n tó dúró rẹ̀. Tó dẹ̀wọ̀n, ó yọ ni ahlal kitab. Ó dó ìjì máa kọjọ́ dàmà gidẹ́ ìgbà. Á máa jẹun kàkọ́, èyí dí òní táyé máa máa dàmà bẹ́ẹ̀ lọ́dọ̀

ame dukwe katuji ame ame na hapa ame na lola icha machuji ni mana taala umeya ile kelimatin will be common tongue common sentences between we and you kidaba di hapa ngukola lede idio takada me new testament idi old testament iya ni, pro, ni prophet duki wajisho jo messenger duki one sẹ́ǹdì kì a ọ́pẹ́ ọ̀làlẹ́ kọ́ alú gbọ́ ọ̀làlẹ́ dẹ́ alẹ́ ní àbúdá ákìrà rẹ̀ ti dé ọjọ́ kéde ó yí àti ìdàmọ́ fún àwọn àwọn akáwé dẹni dúdẹ kọkọ jọ wọlé yẹtẹtẹ tó bẹ ọdún ẹbẹ ọgbọn arúgbẹbẹ mìndún nílá àwọn akáwọnyà mọ ní yìí ní tọgbà wà arúgbẹbẹ òun dó ààrẹ kámú gbogbo ọjọ kùmàrà òun dùn ún mánú mìndún nílá kámú gbẹyìn ọjọ òun gbọmọ òkè pàmàrọ wáyé kìdọ̀ ọ̀hún náà mọ̀ ojú yìí kí sọ ọjọ́ àwọn adùn ún فإن تولوا ما مبر لني ما هو برد فقولوا اشهدوا بأننا مسلمون كامات من دين صدقاء مجد عليهم أولونا عربي عني من التوالي بيا ودي أبقى ما أمامه surrender ma wọn lè fámi ààrẹ kìtà ìyàdí ní ẹmà ma wọ́n yẹ́ kàmì máa rẹ̀ fámi ṣe ìpamọ̀ rí mórìdì ya níbi ní rálẹ̀ mórìdì ìwọ̀ rí múdà ní rálẹ̀ mórìdì ya níbi yà ní rálẹ̀ mórìdà níbi ní rálẹ̀ tọ́ ọjọ́ tí máa nẹ̀rẹ̀ ẹjọ́ tó wọ́n ọjọ́ pa níbi rámi kírísítẹ̀n ìyàṣẹ̀ dámi kírísítẹ̀n kì nùdú kì lẹ̀ mátẹ̀ yìí ní tọ̀ náà níbi tẹ̀kọ́tàkàtà lọ́nà Heraclus kisagboja bi kristẹni lẹ papò anabi keleta idunwa idunwa ne kumadodun ki adiyatu ibini khalifatu kalbi anabi di leta ndan idọmu piwami islamu gba agboju bi lẹ papò ẹn eh, ti padà agboju bi lẹ mu todo ẹgbà màdí leta ń wọ ẹgbà kónkónú bo paris màdìyà ẹdọmọ táwọn àwọn máa dùn obo paris saboke ni superpower ikeji de superpower yoro ni bo roman empire bo roman empire headed by christian manokis primadi constantinople oyana ogbo oyana istanbul unsi turkey nini ọmọ ní headquarter máa dẹ̀ headquarter ya amẹ́ká fèrèbèrè àwúnà yàdí ran amára raúná wọn sàmì mẹ́júù They are very powerful. Oya oh, na mara bako donde I am Christian. Ami kabri yoga mavuna amaniki trespras uoya oh, na kajun. Onde oh, ya kweki donde I'm a Christian. Nemo joda nipi mwomodu tukuru. Sallallahu alayhi wa sallam. Anibi doma ya ni iye mwene mwene mwene mwene oya na matka. Abo amamandu, bo amanyo ya na rumu, amamandu ya na يعني دي ديلتا خليفة كلبي دحية دحية الكلبي ندام أمنا أمي بيزمان ما دي دنيا هدا بقول ما جوتا دوتا كده أكاد يقولون أدون دوتا ولا دي دوتا كده نبي بس يوم ما مكوجا أو دوما جيكا يكو gbogbo ọ̀la lè ṣe tí ó nú òun ọjọ́ àwọn obìnrin palestine ẹti kọta kékeré kà ìwádìí gbede wọn yọ yóò wo kùn àjàkúgbò rúmù mà wí nàbọrú ìwádìí gbede wọn yọ ńdọ̀mú máa di létà máa yọ ẹ létà tákì gbé létà igbe gbàtà ni ẹ ká létà lánàá wọn taka níbi ké létà mẹ́ta níbi jẹun kò wá ké létà rámù nú ilé ọwọ́ ẹ bá ìmánà táàpù àmẹ́ta gbàló àníbi yẹ wáyé kí ní táàpù ṣeun táàpù lẹ́dẹ̀ mọ̀ṣánmọ̀dú láìní kàdẹ̀ rọ̀súùlù láìní kéjì dẹ̀ láàyí táàpù lẹ́ omi góòdù yàdùn náà tákàdà ọmọ ṣọ́nà níbi kan léhùn ìṣànà táàpù ìyẹn ni bisimilahi rahman rahim amma ba'd min muhammad rasulillah sallallahu alayhi wa sallam ila azim rum yanu bilage leta ki kubo muhammad oruso yore akẹrẹ bó náà gbẹkọgbẹkọ yanni rum ẹgbẹ́ bá níbi tó ká sí rúùmù yìí amakuwa nako kana leo wazi gini kebdago jimama na mi Christian pastor kaka lebo jimama ke kolon enigi mana kele ni apa ya pai gbogbo ọjà e pàálẹ̀ kwa bò jimama káfìrà bò jẹ́ panu kẹ kẹ́ẹ̀dẹ́gbò káfìrà bò jí panu kẹ́ ti túkẹ́ máa wò rẹ̀ nùwà àbòjúmọ́ mẹ́lẹ̀ àdùgbò mẹ́lẹ̀ àdìsí àmẹ́lẹ̀ wọ́gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ iná anábíyàgẹ́lẹ́ta nínú ẹgẹ̀ mímọ̀ hamadu rasulullah إلى عظ إلى هر إلى هرك العظيم الروم عظيم إنه بقى بقى يبروم أما بعد فإني أدعوك بدعاية الإسلام أسلم تسلم يعطيك الله أجرك مرتين أنا كان أبي كذا أنا أبي أمايا تيا هاي ما يلدوا يعني يا أهل الحليا يقول الله عز وجل في الكتاب يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مؤمنون omi agidele ta ẹdẹ òun bébì kò tán oyi ń àti tí mo yá ya kó máa tí ní oyá na mi arab oyá na mi arab kò máa sáyà kúrú mi ó fún ọ ya bùtọ máa kó wá sàrẹ ń ìrìnnì lè dọ́mọ kí àkó òjò ní kàkà mẹló tí a yá mẹ yá dẹ́kun máa kí wá yá yọ mẹdúmọ̀ mu màmá má dùn mu ìwọ má yẹ sísè máa yìí nínú ọlọ́wà kì í tẹ́ta tó àgùnmọ́ um, agbóyí máa dábẹ́ nínú ọlọ́wà mẹ́la ìníni ẹnẹ̀gì adò yìí wọ́n lókìdá yìí ẹkọ̀ ṣọ̀gàgà lówó ìyá yá màkà àbìrìgì àìjà níbi ìyá yìí ọ̀nà kò ní yòmá yọ lè kú kọ́kì tẹ́tà náà wọ́n máa yòmá kí gèdè rẹ̀ mi yọ̀ níbi muhammadu yóò lè kẹ̀tọ̀ tákàtàkẹ́ rẹ̀ wà ìníni kì sánà pé yóò dúdú ìníni ẹ̀kẹ́ ìníni ẹ̀kẹ́ta ìyàbò sẹ́tì yọ àbò àmàyà yẹ́sì kó yálẹ̀ mọ́kà ìmá sẹ́tì yọ ẹlẹ́yìn ọ̀dà kọ̀ọ̀rẹ́ ẹni ìwọ dábìbì ẹni ìwọ dábìbì ẹni ìwọ dábìbì ngbẹ́dẹ́kẹ́ mẹ́rẹ̀ lọ́rọ̀ kùtùrẹ́ dẹ́ ìdú na abamẹ́kọ́hún dẹ́ yọmọ ọlọ́kùnrin àmáṣe owó ẹ̀ ńlàdàgbàdà àmàbẹ́lẹ̀ tó dọ́ọ̀lá kẹ́ náà jọmọ́ tó anya mi onuna tɔ abutu fi ani nene nabe yubo ki yubo iye nene tɔ taki do yi jene ge yubo ki yubo kiki reaction ma jam ki si gɛb kia iye ne aka be ke mi ona jele dumo la ide e nene ki te dabo la me la onu go mu dabi nu ye nene le jene tanali si muma o yi ka bo ya mi ka ri du yi o yi le te favor ne muhammadu pa pa tane ba ìyàwó kó ló yóò yè mẹ́lẹ̀ lẹ́yìn wọ́n wí ìtàpẹ́tẹ̀ ó má gbà ìjàre mi mẹ́jàre mi ó ọmọ ọlẹ́jàre mi ló ẹ̀rọ mi mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀ ló yẹ́tọ̀ ẹ máa ro ní mi màmá náà jẹ́ pọ̀ ànàrọ́ ká gbà kẹ́yà rẹ̀ ní ọjọ́ ẹ̀lẹ́ ìyàmẹ́lì tí a máa ń fi túmọ̀ ìnínilẹ́kàtà yẹ́ ìmájì mi mẹ̀rọ̀ àtúntò máa ya ní ọjà ní yẹ mẹlẹmẹlẹmẹlẹ ibà kì á yá jẹ kì á fún mẹgbanẹlẹ ibà yí àfú mẹgbanẹlẹ jerusalem gbogbo wé mi ṣé dé kí a má nìmí kìdá ìgbà gbogbo ti gbogbo yẹn ti kọ́ sàmà ẹ dẹ constantinople ọjà ní turkey àmọ ṣé dé ká ṣé dé kú dọ́ lẹ́gẹ́ yẹn mú gbà ọgbẹ́lẹ́ kìka mi sọ́jà wọn wọ́n ní kí máa dùn ún máa pa ọgbẹ́lẹ́ kìka jẹ́ kọ́

ya onusha nabi muhammad dum imema kum iwa iwa kanu muhammad ngani ma ni dum ne ngamda ni kidara dum ngara leki kanga ni ya ni ye ni mine she o hele le ta dini kumene ayi ene na to dum ne shi inshallah ane le adi ho to sẹ́yìn náà mọ̀rọ̀ mú dábàá sẹ́wọ̀ lẹ́ pàpọ̀ mamudu bàmúdá ní ìlà onú lẹ́dẹ̀ yíyá ní. anábì ìdílé tàwọn ní ọ̀gọ́ ìdílé tàwọn ní parí ìdílé tàwọn ní nẹ́gùn wọ́n ti ẹ̀ mẹ́ta tí wọ́n lọ ká ọ̀lùkà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ní ìwọ̀n sábà yìí. tó anábì ju bọ́ọ̀lọ́kùn kété ìyẹ́rú bọ́ọ̀lọ́kùn ẹ́ tó dẹ́ wọn yọ inni rasulullahi ilaykum jami'a wa mi joni sojo se robe de me papo to bolopun tamama to boya no gudu li unzirakum wa man balagha ikama bo maka to du no yu wa man balagha bana du ko se mi mo yan ini kita yang ada ini subhanallah أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.